ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí a jẹ́ mùsùlùmí abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kọ̀kan bẹ́nìkọ̀ọ̀kan wa gbé títí láíláí àmín níbi tí a bá tafsir wa dé lánàá ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú nígbàtí ọlọ́run ọba ń jẹ́ kó yé ẹnìkọ̀ọ̀kan wa wípé kò sí ẹnìkan tọ́lọ́run ọba yóò ṣe àjùlọ kan fún àbí míì àyàfi kó ní ẹni tí ó mọ̀ ṣe kéta rẹ̀ àyàfi kó ní ẹni tí ó mọ̀ pẹ̀gẹ́ ẹ̀ in tó dáa nípa rẹ̀ tán bá fẹ́ sọ wọn afẹnu sọ so. ní tó kù káàtó nípa rẹ̀ wọn ò ní sọ ọ́ ní àtúnṣe fún wọn a sọ ní sọ rẹ̀ àti dídá rẹ̀ sílẹ̀ ọlọ́run ọba ọba adẹ́dá ó jẹ́ kó wa wípé nínú ẹni tí ó yẹ kó lọ́ta ó làwọn ọlọ́run torípọ́ ọlọ́run ọba rán wọn láti lè jẹ́ atọ́kùn fún ọmọnìyàn lọ síbi gbogbo dáadáa àti láti lè máa kì wọ́n nílọ̀ kúrò níbi gbogbo nǹkan tó lè jẹ́ ìpalára fún wọn láyé àtijọ́ gbogbo alkiyama ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba ni wọ́n lọ́ta wọ́n láwọn tí ò fẹ́ràn wọn ó ń bẹ nínú wọn àwọn tí wọ́n pa wọ́n ó ń bẹ nínú wọn àwọn tí wọ́n lélùú ó bẹ nínú wọn àwọn tí wọ́n fìyà jẹ wọ́n nínú àwọn ànábì ọlọ́run olọ́lọ́wọ́n bá fi ń sọ eléyìí fún wa ó ń sọ láti lè fi ànábì lọ́kàn balẹ̀ sallallahu alayhi wa sallam tó bá rẹ̀ ní tí ń gbógun ti wọ ànábì muhammad sallallahu alayhi wa sallam mọ́ bàrà jẹ́ mọ́ bọ̀kàn jẹ́ kò sẹ́nìkan tó já nábì ọlọ́run tó ní òfojú winá rubel tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tẹ́yìn sànábì ọlọ́run àlè mórí àfi kí a kún fún ìbẹ̀ lọ́hun kí ọlọ́run kí ó máa dóòlà ẹni kọ̀ọ̀kan wa a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف لقول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون أبريت تمع القرآن بل orúkọ ọlọ́run ọba tí ó ọba tó ṣe kódò ẹni tó bá ṣe ti ẹnìkan ní ó kẹ́ tó bá rí jọgbìn dẹ̀ alkiyama abẹ́lọ nínú títóbi rẹ̀ kó mọ́ṣẹ́ ìka ẹnìkọ̀ọ̀kan wá kún ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ni wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwan ọlọ́run ní báyìí la ṣe kádàrá ja'alna níbí ìtumọ̀ rẹ̀ náà ni wípé ọlọ́run ọba fẹ́ kó má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kádàrá rẹ̀ bẹ́ẹ̀ iradatu qadariya kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe yóò ma wáyé bẹ́ẹ̀ ọlọ́run ọba ní wa ọlọ́nìrẹ́ ànẹ́bì tẹ́tí kò gbọ́ fọkàn ara rẹ balẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ sí ọ níṣèwọlẹ̀ ni àkọ́kọ́ nú àwọn ànẹ́bì ọlọ́run táwọn èèyàn rẹ̀ ò ní gbà tiẹ̀ níṣèwọlẹ̀ ni àkọ́kọ́ nú àwọn ànẹ́bì ọlọ́run táwọn èèyàn rẹ̀ ó mọ̀ lépa kí wọ́n pa níṣèwọlẹ̀ ni àkọ́kọ́ nú àwọn ànẹ́bì ọlọ́run táwọn èèyàn rẹ̀ ó mọ̀ sọ pé kùrọ́ ni. ọlọ́wọ́n bá ní wa kadhalika ja'alna likulli na wa ọlọ́ni báyìí ni àwọn ọlọ́run àti ṣe ó ti wà nínú àkọọ́lẹ̀ pé kò lè mọ́ máa rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ti ń já nàbí ọlọ́run lọ́ta láwọn tí ò ní fẹ́ràn wọn láwọn tí ó jì wọ́n wọ́n máa láwọn tí wọ́n máa sáré nípa ṣúṣubú wọn kadhalika ja'alna li kulli nabiyyin aduwa aduwa shayatina al-insi wal jinn yuhi ba'duhum ila ba'd àwọn ọ̀tá tí a ń sọ yìí yóò ma bẹ ṣàyàtìn ilẹ̀ ẹ̀ẹ́sẹ̀ wà lè jẹ́ yóò ma bẹ nínú àwọn èṣù èyàn àwọn ẹni èṣù nínú èyàn wọn ò ní fẹ́ràn àwọn ànábì ọlọ́run ọ̀tá ni wọ́n ma jẹ́ sáwọn ànábì ọlọ́run kí wá nínú nìkan wà lè àti àwọn ẹni bú nínú torí pé kìí ṣe gbogbo àwọn àlìjànú náà ni wọ́n jẹ́ ní ibú wa annaminal muslimun wa minnal qasitun faman aslama fa ulaika taharraw rashada àwọn àlìjànú gan ọlọ́wọ́n bá ń sọ fún wa nípa wọn àwọn náà sọ pé wa annaminal muslimun ó ń bẹ nú àwọn àlìjànú àwọn tó jẹ́ mùsùlùmí wàmí nálọ́kọ̀ sìnkú ó sì ń bẹ nínú wọn àwọn olùyapa àṣẹ ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run láwọn tí wọ́n ó mọ jọ́ta fáwọn anábì ọlọ́run àwọn tí wọ́n ó mọ kórìíra àwọn anábì ọlọ́run náà àwọn àlìjànú onáà ní ṣayatínù àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ogun èṣù nínú àwọn àlìjànú túláàsì wọ́n mọ̀ dúró nídúró ọ̀tá sáwọn ànábì ọlọ́run ọlọ́run ni wọ́n mọ̀ sọ fúnra wọn nípa àwọn ànábì ọlọ́run zukhrufal qawli ghurura ọ̀rọ̀ dúndùn wọ́n mọ̀ sọ láti lè fi ba táwọn ànábì ọlọ́wọ́n bá gbé lọ́wọ́ láti lè fi bàá jẹ́ nǹkan tó da wọn à ní ò da ọ̀nà tí wọ́n fi sọ pé kò da òun àfẹnitọ́lọ́n bá sàánú nìkan ní ó lè mọ̀ pé ó da àwọn ènìyàn fi ẹnu ìbàjẹ́ wọn á fi kan nǹkan tó da ní tí ò sì da wọn á fẹnu dáadáa wọn á fi sọ gẹ́gẹ́ bó ti ń ṣẹlẹ̀ láwùjọ wa lénìí gbogbo tọ́lọ̀ wọn bó fẹ́ àwọn èèyàn afẹnu dáadáa sọ ọtí mímu àbùkù ló wà ń bẹ̀ ìyẹpẹrẹ ló ń bẹ̀ níbi ọtí àwọn ọlọ́tí míì wọn a tún wá gbé sáínbọ̀dù kalẹ̀ wọn ní ẹni yìí jàmá bóò lọ tí ṣe fẹ́ jẹ́ nìyí bóò lẹni tí mu tí ṣe fẹ́ jẹ́ nìyí ẹni tí mu tí kò sẹ́ni iye tó yẹpẹrẹ tó ọlọ́run ọba jẹ́ kó yẹ wa wípé àwọn èṣù àtàwọn ọmọ ogun èṣù gbogbo nǹkan tó bá da wọn àfẹnu bàjẹ́. yuhi ba'duhum ila ba'din zukhrufal qawli ghurura. ọlọ́run ni wọ́n máa bára wọn sọ̀rọ̀ yuhi ba'duhum ila ba'din apá kan nínú wọn nítorí pé àìsàn ń bẹ nínú gbáàyà wọn àìsàn tí ò lè jẹ́ kí wọ́n dá nǹkan tó dá mọ̀ ó ń bẹ̀ ń bẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n mọ̀ sọ fúnra wọn sukurufa lẹ́kọ́ọ́l sukurufa ó náà ni kí nǹkan ká ṣe lọ́ṣọ̀ọ́ zukuruf nǹkan tá a ṣe lọ́ṣọ̀ọ́ kódà kí nǹkan yẹn mọ́ da àṣàpálárò ọ̀ṣọ́ kó lè dá lójú náà kò ní sukuruf ọlọ́run ní wọn a máa bára wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dùn ọ̀rọ̀ tó yẹ pé èèyàn bá gbọ́ èèyàn ò rò pé ọ̀rọ̀ ni èèyàn ò tiẹ̀ níwádìí ẹ̀ mọ́ ó ń bẹ lẹ́nu àwọn ṣàyàtọ̀ ilé ìṣe wàlíjìn lẹ́fì máa rí lọ́dọ̀ àwọn oníròyìn lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbá mídíà mú ní tó bá da tí wọ́n bá fẹ́ bà á jẹ́ wọ́n mọ bí wọ́n ṣe sọ débi pé gbogbo ayé náà ó sì wá gbà wípé ní tí ó dá ní ẹ̀yẹn wà àwọn tí wọ́n ń dá wàhálà lẹ̀ lágbàáyé Islamic State tí wọ́n ń da wàhálà ń da fìtínà ẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wá ń sọ̀rọ̀ lẹ́nìí bẹ́ẹ̀ yẹn bá ní Islamic State ọ̀rọ̀ tó dáa ni adọ́látùl islamiyya ṣùgbọ́n tí yẹn bá sọ pé Islamic State àwọn èèyàn ó sì máa wòyàn torí wípé àwọn èèyàn kan ń bẹ tí wọ́n ti fi Islamic State tán ti fi sọ orúkọ wọn lágbàáyé tí wọ́n ń dá wàhálà alẹ̀ bíi Boko Haram làwọn náà ṣe jẹ́ orúkọ wọn màá fi sọ wọn kí wọ́n bá lè fàbùkù kan gbólóhùn Islamic State torí kí wọ́n ti mọ̀ pé gbogbo mùsùlùmí tí bá ń sọ̀rọ̀ níta máa sọ náà ni wípé kọ́lọ̀n kó jogun dọ́làtù islamiyà káwa mùsùlùmí ó ní Islamic State kí déédé ó lè wà kí lílo ṣẹ̀ríà ọlọ́run ọba kó lè fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n wọ́n wá mọ̀ọ́mọ̀ sọ àwọn jàgídíjàgan ó kọ tí wọ́n wá ń pè wọ́n gan ní Islamic State tẹ́nìkan bá ti wá ń sọ tó bá sọ pé ah Islamic State ti dà àwọn ah ṣé n tó ń sọ ni wípé báwọn yẹn ṣe ń pààyàn kó dáa zukhrufa al-qawli ghurura in tó da wọn àwọ̀ lásán tí ò da in tí ò sì da wọn a máa fi ẹnu dídá wọn a fi pé wọn a fẹnu tó da wọn a fi máa pé nínú òṣèṣe àwọn shayatinul insi wal jinn àwọn èṣù nínú èèyàn àtàwọn èṣù nínú àlìjàn bí wọ́n ṣe ń ṣe nìyẹn bàbá obìnrin mùsùlùmí tó múra dáadáa wọ́n á sọ pé ah, ah sóru èmẹ́yìn ni ẹ wá di gbogbo ẹ di kúkúkúkú bábá sì rí obìnrin èyí tó sí gbogbo ara rẹ̀ sílẹ̀ nínú ọyẹ́ wọn ò ní sọ pé só tútù ń mu ọ wọn á ní ah ó dáa báyìí ó smart ó dáa bó ṣe wà yìí ẹni tí ò dáa wọn a máa fa wọn dáadáa pé ẹni tó dáa wọn a máa fa wọn ìbàjẹ́ wọn a fi mọ̀ pé nínú ṣe sí ṣọyà tí inú lè ń àwọn ọmọ ẹ̀yẹ́ ìṣù àwọn ọmọ ogun èṣù nínú èèyàn àtàlìjànú àwọn ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ni yuhi ba'duhum ila ba'din zukhrufal qawli ghurura. yuhi ba'duhum ila ba'din zukhrufal qawli ghurura walau àwọn ọ̀rọ̀ táwọn ànábì ọlọ́run tí wọ́n ń sọ àwọn èèyàn wọ̀nyí wọn àdánù lẹ́mí àwọn èèyàn bánábì bá sọ̀rọ̀ ẹmọ́ dà lóhùn wèrè ni wọ́n ní wèrè ni jẹ̀mọ́ ta ló wá fẹ́ mú wèrè lọ́rẹ̀ ta ló fẹ́ kí wọ́n sọ pé alábàárin òun ẹni tó ń tẹ̀lé wèrè ni ìwọ náà ó máa ṣe èméjì pé àbí wèrè ni lóòótọ́ àwọn ọ̀rọ̀ burúkú àwọn nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fi máa ń da òótọ́ nù nínú gbáyà òun ni wọ́n máa ṣe ọlọ́ni yóò hẹ́ bá dùn mí lẹ́ abáre zokorofa lẹ́kọ́ àwọn ọ̀rọ̀ dúndùn dúndùn láti lè fi sọ irọ́ dòdodo láti lè fi sọ òdodo dirọ́ ọlọ́run ọba ló ń bẹ lẹ́nu wọn. wàlá òṣà àrọ́bùkà máa fàáyé bó akwụkwọ kúkú ọlọ́run ọba rẹ kò ní jẹ́ nìkan ó rán nẹ́bí ọlọ́run ọba mú lọ́ta ó ọlọ́run ọba ká lè sórí ibú ọlọ́run ọba fi ṣe wọ́n bẹ́ẹ̀. nẹ́bí fàtàrí ọm um, ayé òtòrókùn fi wọ́n lẹ̀ wọ́n máa bá wọ́n máa dá ọ̀rọ̀ òótọ́ wọ́n máa lẹ́mí àwọn lẹ́bìn rẹ lómi ti ń pa irọ́ báyìí ẹnu rẹ a sì dùn ẹ̀rù kó tọ́ ló ń sọ ọlọ́ni rẹ ànábì fi wọ́n lẹ̀. ọlọ́ni rẹ ànábì fi wọ́n lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń pa tó ń bẹ lẹ́nu wọn ìwọ fi wọ́n lẹ̀. ilé ìlànà ìdájọ́ ilẹ̀ ní ìlànà yóò fi náà nàbẹ̀ ọlọ́wọ́n bá ní ṣe rí ọ̀rọ̀ dúndùn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ sì ni irọ́ ni ọ̀rọ̀ náà ló dúóré lórí kí nìdí tí wọ́n fi ń sọ wàlítẹ́sọ́gá ilẹ̀ àfọ̀ídẹ́tòlẹ́dínà láìmínúnà bìláàkírọ̀ kẹ́mi àwọn lè máa fà síbi ọ̀rọ̀ dúndùn òun ló jẹ́ kí wọ́n máa lo nǹkan dúndùn láti lè máa fi fà wọ́n ṣùgbọ́n àwọn tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àwọn kì í wo bẹ́nu ṣe dùn sí ẹ̀rí tí ń bẹ níbi ọ̀rọ̀ làwọn ń wò nínú àmì ìwà òmùgọ̀ nínú àmì àìnígbàgbọ́ òun náà ni kọ́rọ̀ dúndùn kó gbé ni lọ ẹni tó nígbàgbọ́ nínú ọlọ́run bọ́rọ̀ ṣe dùn kọ́ ní ṣe máa gbà á yóò wò wípé ọ̀rọ̀ tó ń sọ yìí kílẹ̀ rí tó fi wá lẹ́sẹ̀ lẹ́nà wípé òótọ́ ló wí ìyẹn làwọn ẹni ọlọ́run ìyẹn làwọn tó bá nígbàgbọ́ nu ọlọ́run ṣùgbọ́n àwọn táìsàn ń bẹ nínú gbára wọn àwọn tí gbàgbọ́ tí ò rí bi dúró sí nínú gbára wọn ẹ rí pé tó lè bá ti dé tó bá ti sọ̀rọ̀ dúndùn ó ti kó wọn lọ bí tọ̀ ń bá dé tẹnu ẹ̀ náà bá dùn ó ti rí wọn kó lọ ọlọ́run bá ní wàlẹ̀ tẹ́sígá ilé àfídàtò lẹ́dínà láìmínú nàbí láàkírọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ nì kẹ́mí àwọn tí wọ́n ò nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn kẹ́mí wọ́n lè fà sọ́dọ̀ wọn kí wọ́n lè sẹ́rí kúrò lọ́dọ̀ ànábì ọlọ́run kí wọ́n bá lè nífẹ̀ẹ́ sọ̀rọ̀ ẹnu wọn torí pé tán bá sọ̀rọ̀ bó ṣe rí kò sẹ́ni tí ó tẹ̀lé wọn wọ́n wà mọ̀ wá ọ̀rọ̀ dúndùn wọ́n fi máa tàwọn èèyàn jẹ́ láti lè wọn kúrò lẹ́yìn òdodo láti lè wọn kúrò lẹ́yìn ànábì ọlọ́run wàlẹ̀yàkùtẹ́rí fún ayé wàlẹ̀yà àmàlú kí wọ́n bá lè máa ṣe iṣẹ́ láabi tí wọ́n ń ṣe kí ni iṣẹ́ láabi wọn ọ̀hún ó náà ni òòṣà tí wọ́n ń bọ àti ṣíṣà ìgbàgbọ́ sójìṣẹ́ ọlọ́wọ́n ọba wọn àwa máa wá ọ̀rọ̀ dúndùn láti fi tan àwọn èèyàn jẹ láti lè fi kó wọn kúrò lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọ̀rọ̀ tó dùn lẹ́mí àwọn èèyàn wọn ò máa sọ ọ̀rọ̀ táwọn èèyàn fẹ́ gbọ́ wọn ò máa sọ láti lè má jẹ́ káwọn èèyàn mọ òdodo ọ̀rọ̀ ọlọ́run wọ́n lè máa sọ fún wọn pé tó bá dọ̀la gbogbo yín lẹ́ẹ̀dì mílíọ̀nìyà tó bá dọ̀la sólòsì kankan tí ó kù mọ́ tó dọ̀la ìwọ tí mo ń wòye ẹnìkan wà gbé fifty million fún ọ́n lé nítorí táwọn èèyàn fẹ́ máa gbọ́ nìyẹn prosperity ọlọ́wọ́n bá ní wọ́n wà máa sọ̀rọ̀ dúndùn fáwọn ènìyàn káwọn èèyàn ó bá lè má gbódòdó ọ̀rọ̀ ọlọ́run wọ́n fi máa kọ́ àwọn ènìyàn àti sọ wọ́n dẹrú àti sọ àwọn èèyàn dín tí wọ́n máa pajẹ́ ọlọ́wọ́n bá ní ṣe sí àwọn ìṣesí wọ̀nyí wọn ò wá ní rẹ́nì kankan mú bí kìí sàwọn tí ò nígbàgbọ́ nínú ọlọ́run àwọn tí ò nígbàgbọ́ nípa ọjọ́ ọ̀kan yìí náà ni ó máa kó sínú páńpẹ́ wọn. wọ́n lè ọ̀kẹ́tẹ́rẹ́ fún ọmọ ọlọ́wọ́n bá ní gbogbo tí wọ́n ń sọ yẹn wálé àrùbọ̀ ọ̀hún kọ́rọ̀ tí wọ́n ń sọ kó lè dò létí àwọn èèyàn tó kí wọ́n ti mọ̀ pé rọ́lá wọn ń pa ṣùgbọ́n tá bá sọ ọ̀rọ̀ yẹn bó ṣe rí ẹnìkan ò ní tẹ̀lé wọn wọ́n wà á wá ọ̀rọ̀ dúndùn advertisement publicity wọ́n wà á yí mọ́ kó bá lè dùn létí àwọn èèyàn káwọn èèyàn ó bá lè mọ ọ̀rọ̀ gìrìgìrì tẹ̀lé wọn lẹ́yìn. máa wọn ọkọ tẹ̀lé fún kí wọ́n bá lè mọ rí wàhálà bí ìṣìnà tí wọ́n gbé lọ́wọ́ kí wọ́n bá lè mọ rí fọ́nká káwọn èèyàn sì lè mọ tẹ̀lé wọn ìdí tá ń ṣe bẹ́ẹ̀ nìyẹn. والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين ọlọ́run ọba ní ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam má jẹ́ kí yòdò yòdò ọ̀rọ̀ wọn má jẹ́ ó tàn ọ́ jẹ ìwọ ló ń bẹ lórí òdodo dúró lérí ẹ̀ gbogbo àwọn yòdòyòdò tí wọ́n ń sọ nínú ọ̀rọ̀ láti lè fi tan àwọn ènìyàn jẹ láti lè fi mú wọn kúrò níbi òdodo asán ni ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn bó ti wulẹ̀ kẹ́nu yóò dùn tó kò sí tó lè sí mi kúrò lórí òdodo tí mo dúró lé lérí. ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn sẹ́nìkan tí wọ́n ń bẹ lẹ́yìn ọlọ́ni tọrọ ọ̀ka dájọ́ ọ̀rọ̀ dájọ́ bá délẹ̀ sẹ́nìkan tún bẹ lẹ́yìn ọlọ́run tó tún lè dúró nípò olùdájọ́ tó tó ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá dúró nípò olùdájọ́ àbò ń dájọ́ yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ àbòsí máa ń bẹ ń bẹ bí déédéé mẹ́wàá bá ń bẹ ń bẹ àbòsí ọgbọ̀n yóò ti wà ń bẹ torí pé èèyàn ni wọ́n wọn ò mọ tó ṣe wọ́n láǹfààní fúnra wọn bèlè pé wọ́n mọ tó ṣe láǹfààní ọlọ́wọ́ bá rẹ̀ sọ fún wọn ọlọ́ni sọ fún wọn tún wá ń bẹ lẹ́yìn ọlọ́ni tó tó dájọ́ bí sẹ́lòmíì ń bẹ lẹ́yìn ọlọ́run abótẹ́gí ayé atúlùbù sẹ́lòmíì tún bẹ tẹ́mi ànábì wà máa wá ní olùdájọ́ lẹ́yìn ọlọ́run ọba bí ta náà ọlọ́run ọba lọ̀gá gbogbo dájọ́dájọ́ gbogbo ẹjọ́ téèyàn bá dá níjọ̀gbẹ̀dẹ̀ alkiyama tó bá lábò sínú ọlọ́run tún dá sọ fún wọn. ṣé ẹlòmíín ń bẹ lẹ́yìn ọba ní lè lọ ọmọ gbẹ́jọ́ wa lọ bá bí ń bẹ lẹ́yìn sẹ́lómi ń bẹ lẹ́yìn ọlọ́run ọba ní tídàjọ́ rẹ̀ tí ò ní fi epo bọnú yọ tó ń bẹ lẹ́yìn ọlọ́run ọba kò sí. وهو الذي أنزل إليكم الكتاب مفصلا ọlọ́run ọba yìí lérí kí ìdájọ́ òdodo kó lè wà láyé lórí kẹ́yìn ọmọ nìyẹn kẹ́ mọ́ bá a máa ṣàbòsí fúnra yín ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n wọ́n lẹ́rí ọba tó ṣe pọ́n ló ní ìdájọ́ orúkọ rẹ̀ gangan ní alahakamu ọba adájọ́ ọlọ́wọ́ ọba yìí lọ́ba tó ṣe pé anzala ilaykum ọlọ́wọ́ ọba yìí lọ́ba tó sọ àwọn tírà kalẹ̀ àwọn ìwé tó sọ kalẹ̀ bẹ̀rẹ̀ látorí àtàwọ́rá injil zabur alukur'an àwọn ìwé yìí alkutubu samawiya gbogbo àwọn ìwé tọ́lọ̀wọ́n bá fi ránṣẹ́ àwọn ìdájọ́ òfin ó ń bẹ́nu ẹ̀ ọlọ́wọ́n bá ní ohun ọlọ́wọ́n ọba lọ́bọ̀ ní déédé ìdájọ́ tòun ọlọ́run òun ti fi sínú ìwé tóun fi ránṣẹ́ ọlọ́wọ́n ọba yìí lọ́ba tó sọ ìwé rẹ̀ kalẹ̀ mufassala nínú ìwé náà ọlọ́wọ́n bá yànnà náà gbogbo àlámọ̀rí bí nǹkan bá ṣe báyìí ìdájọ́ rẹ̀ rèé bẹ́lẹ̀ yìí bá ṣe báyìí ìdájọ́ rẹ̀ rí bí yìí bá wáyé tí ó jẹ́ ìdájọ́ rẹ̀ ni mùfásọ́lá kò dojúrú lẹ́fì máa rí wípé nínú òfin tọ́lọ ẹni bá jalè wọ́n ní ẹgẹ lọ́wọ́ àwọn èèyàn sọ pé ah, eléyìí ti wá fẹ́ lè pọ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀rẹ́ lómi tó jalè tí wọ́n bá ti pariwo olè olè wọ́n á sọ táyà sí lọ́rùn wọn á súnná èwo ló le nínú méjèèjì àwọn èèyàn máa lò dájọ́ lọ́wọ́ ara wọn ṣẹ̀rí ọlọ́run ọba lẹ́yìn tó bá pààyàn kan pa ọ náà padà ẹlòmíì pààyàn wọn lọ tì í mọ́lé nígbà ó bá yá ìjọba kan bá dé yóò bá lóun ṣàmójú kúrò fún gbogbo àwọn tó ń bẹ lẹ́wọ̀n kí wọ́n tú wọn lẹ̀ yóò bá tún máa ṣe fàájì ẹ̀ ọmọ tí wọ́n pa bàbẹ́ yóò sì máa wẹ̀ tó pa bàbẹ́ jẹ̀mọ́ bóòlù àlàáfíà ṣe fẹ́ wà kò lè sí onáwó àmọ́ gbégbèsè pé kóhun ó lè rí ẹni yẹn ká mọ́bì kan òun náà ó gbẹ̀san nígbà tó náà bá wá ká mọ́bì kan tó bá pa wọn ò ní ẹnìkan tún pààyàn láì mà pé ti ń bẹ nínú tiẹ̀ náà ló padà gbẹ̀san ọlọ́wọ́n bá ní wá fílíkì sọ́ọ̀sì hayat ya olèlè alibab ọlọ́run ní níbi kẹ́nìkan pààyàn kan pa ọ náà padà ibẹ̀ ní sísẹ̀mí ibẹ̀ ní ìṣẹ̀mí wà ibẹ̀ ni ààbò fún ẹ̀mí ibẹ̀ ló wà ọlọ́run ní gbogbo ẹni tó bá ní làákàyè ronú sí bẹ́ẹ̀ nìkan bá sọ pé èèyàn ńlá lòun tó bá pààyàn tó bá pààyàn náà padà ládùúgbò yẹn ní ẹnìkan kó pààyàn ọlọ́run ọba ní ó ń bẹ níbi ọbílíkì sọ́ọ̀sì hayat kẹ́nìkan ó pààyàn kan pa òun náà padà kẹ́nìkan yu ẹnìkan léyìn kan yu eyín tiẹ̀ padà ọlọ́run níbẹ̀ yẹn ni ààbò wà fún ẹ̀mí fún ìṣẹ̀mí lérílẹ̀ ọlọ́run ọba níbi tá ààbò wà nìyẹn gbogbo àwọn òfin ọlọ́run tọ́lọ́run ṣe lálàyé fún wa wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ó ṣẹlẹ̀ rí lórílẹ̀‐èdè Saudi Arabia ìṣẹ̀lẹ̀ yẹn àgbọ̀ lẹ́nu àwọn àfọ́ àwa ni wọ́n nígbà náà àwọn ń bẹ ní Saudi Arabia wọ́n lé nìkan ọpáyàn ẹni tárakùnrin yìí pa kò ní èèyàn kankan tó jẹ́ bí wàlíyù rẹ̀ ju ọmọ rẹ̀ lọ ọmọ yóò sì ti bàlágà ẹni tó pa arákùnrin ó mọ̀ọ́mọ̀ fojúlẹ̀ pani wọ́n bá gbẹ́jọ́ wọ́n mú òfin mú wọ́n wá mú lọ sílé ẹjọ́ wọ́n wá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ẹni tó pa yìí ó mọ̀ọ́mọ̀ fojú lẹ̀ pa àwọn tó wá jí ara lé ẹni tí wọ́n pa nínú ṣẹ̀ríà ọwọ́ wọn ọlọ́run fìdájọ́ sí ìwọ ọmọ wọn ti pa bàbá rẹ ẹni tó pa ó mọ̀ọ́mọ̀ fojú lẹ̀ pa ni ọ̀kan nínú mẹ́ta ní ṣẹ̀ríà fi lé ìwọ tó jẹ́ ẹbí ẹni tí wọ́n pa lọ́wọ́ àkọ́kọ́ nú ẹ̀ tó o bá sọ wípé kí wọ́n pa òun náà padà ntí sẹ̀rí àwọn ṣe nìyẹn dádájọ́ dá nìyẹn tó o bá sọ pé kí wọ́n mọ́ pa kọ́ sanwó ẹ̀mí ntadájọ́ dá nìyẹn ẹlẹ́ẹ̀kẹta tó o bá sọ wípé o sàmójú kúrò kọ́ máa lọ wọ́n tu ẹnìyẹn sílẹ̀ ọlọ́run ọba kó ìdájọ́ yẹn sọ́wọ́ èèyàn ẹni tí wọ́n pa èèyàn ẹ̀ ń ṣe pádájọ́ kan ní àwọn àmọ́ dájọ́ ń ṣe lọ́ọ̀yà kan ní àwọn àmọ́ wáwá wí torí pé ẹni tán pa àyàn rẹ̀ yẹn ìwọ náà fi wúrò rẹ̀ wò ọmọ tán pa bàbá ẹ̀ kò ní bàbá mọ́ ìdí nìyẹn tí sẹ̀rí àfi gbé ìdájọ́ yẹn lé lọ́wọ́ tán bá délé òfin nílé ẹjọ́ ìtadájọ́ sọ ni pé ọmọ rẹ̀ dà ẹni tó jẹ́ wàlíyù ẹ̀ dà wọ́n wá pè jáde nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn wo ká ṣe ń bẹ́ẹ̀ pàápàá jùlọ tó bá pẹ́ nìyẹn mọ̀ọ́mọ̀ ọ̀tọ̀ ni èyí tó ṣèṣì òun náà nídàájọ́ nu sẹ̀ríà ṣùgbọ́n ẹni ìyá rí pé ó mọ̀ọ́mọ̀ pẹ́ ní ẹni kò ṣe sí ìṣẹ̀lẹ̀ yẹn ló wá ṣẹlẹ̀ lọ́dún náà ọmọ tí wọ́n bí léèrè tó wà nípò ẹbí kan ṣoṣo tá lè gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ nípa ẹni tí wọ́n pa yìí ọmọ èké ni kò tí ì bàlágà ṣẹ̀ríà kò sì ka ọ̀rọ̀ ẹni tí ò tí ì bàlágà kù wọ́n ní tọ́ wà ń bẹ̀ ni wípé kí wọ́n lọ ti ẹni yẹn mọ́lé títí tọ́mọ yóò fi bàlágà kù wọ́n bá lọ sọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n lárakùnrin yìí wá wà fa, nínú ẹ̀wọ̀n tí wọ́n lọ́hùn wọ́n mọ̀ ṣe wáàsí fún wọn bẹ́ẹ̀ wọ́n mọ̀ kọ́ wọn ní Qur'an ẹni yìí ti padà wá di àáfà nínú ẹ̀wọ̀n ó ti ké Qur'an ó ti há Qur'an sórí òun ní tí wọ́n máa kọ́ àwọn èèyàn ń kéwú nínú ẹ̀wọ̀n gbogbo èèyàn fẹ́ràn rẹ̀ wọn ò fẹ́ kó kú mọ́ torí kó ti di ẹni rí ó ti di ẹni ọlọ́run nínú ẹ̀wọ̀n ọmọ yìí nígbà tọmọ wa bàlágà wọ́n wá gbé ẹjọ́ yìí padà wá sílé ẹjọ́ àwọn èèyàn wá ń fetí kún ọmọ yìí pé iyekíye tó bá lọ fẹ́ gbà jẹ kan sọ kán mọ́ pa ẹni yìí ọmọ yìí wá ń béèrè pé sẹ́yìn ni ọlọ́run fi dájọ́ sí lọ́wọ́ ni àbẹ́mi wọn lọ́wọ́ ẹ̀ ló wà ó ní ẹ má bọ̀ kan ìgbà tó dìjọ́ tán fẹ́ dájọ́ ọmọ yẹn ní ìdájọ́ tóun fara mọ́ náà ni kún pa torí kóun ní òjò kóun náà ní bàbá mọ́láyé adájọ́ ìtọ́mọ yẹn sọ òun náà ni wọ́n fi dájọ́ jama ẹ̀wò déédéé nú ẹ̀sìn wọ́n wá mú arákùnrin yẹn wọ́n mú lórí field wọ́n ti dé ẹni tí ó bẹ̀ orí òun náà ti jáde òun náà ti súnmọ́ ìgbàtẹ́ni yẹn wá gbé tó bẹ̀ lérí ọmọ yẹn wá ní kó ń dúró wípé ọmọ yẹn ní tó jó òun ṣe bẹ́ẹ̀ ni pé òun fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ tó ń bá lóun ti foríjì lẹ́yìn àwọn èèyàn ní mọ̀ láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé ṣẹ̀ríà Islam ó fún ẹlẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kì í ṣe lọ́yà kan ní wàá máa sọ látara àdé eléyìí arákùnrin náà wọn ò tí ì fìdà kan ó ti dákú dídákú ìgbà tó dọ́sítù ló tó lajú. La torí pé ńgbà tó ń ti jáde ogan ti kú kídọ̀ tó dọ̀dẹ̀ jama irú ẹnikẹ́ni tó bá wá witness sin yẹn tán ni ẹ̀dákun kílẹ̀ ni yìí ṣe tán fi bẹ́ orí ẹ̀ tọ́ bẹ́ẹ̀lẹ̀ báyìí ọ̀pá yẹn ni ọ̀fà ẹnikẹ́ni létí nínú ẹbí ẹ pé láyé òwúrọ̀ pààyàn o ebi ọba ti pààyàn wọ́n pa ọ́ náà ni kò sí ọba nítorí ó jẹ́ ọlọ́run ọba ni ó ti wà nínú òfin ọlọ́run ẹni tó bá pa àyàn kí wọ́n pa á padà bọ́mọlúàbí bá pọmọlúàbí ẹ pa òun náà padà bẹ́rú bá pa ẹrú ẹgbẹ́ ọlọ́run ẹ pa òun náà padà bó bá so obìnrin lọ́kọ́ obìnrin ẹgbẹ́ ẹ̀pa ọ̀nà padà. ṣùgbọ́n ẹni tó bá wá ṣàforíjì tó ní ẹ olópa èèyàn ń ṣùgbọ́n òun foríjì ẹ mọ́ pa á. a jẹ́ wípé kí dáadáa kó sì wá tẹ̀lé dáadáa ló ṣe fún yín ẹ̀yin náà mọ rírì tó ṣe fún yín. wàdà òní ilé ìbí ìsàn. ذلك تخفيف من ربكم ورحمة òfin ọlọ́run oníkàlùkù jòkó ara rẹ̀ jẹ́ ò ní dúóndòpọ̀ ṣe sùtá fẹ́nìkan ò ní dúóndòpọ̀ fẹ́ fara ní ẹnìkan bó ti wùlẹ̀ kó mọ́ torí pé láwùjọ wa ta wà lé ẹlòmíràn ní ẹ̀pa sóun tó bá dọ̀rọ̀ kóòtù lọ́yà sí wà òun ò ní yọjú bó bá sì dọ̀rọ̀ ẹjọ́ ẹni tí ó dájọ́ ń gan òun àti ẹ̀ báyìí náà yìí níjọ rí ṣùgbọ́n ní òfin ọlọ́wọ́n bá kò rí bẹ́ẹ̀ immunity kankan ò sì gbé nínú ṣẹ̀ríà bọ́ ọ̀jẹ́gọ́ bọ́ ọ̀pá ẹ̀wọ̀n pa ọ náà torí pé mi tó ń bẹ lára tiẹ̀ náà ló ń bẹ lára ẹni ẹ nínú òfin tọ́lọ́n jàmọ́ irú ìlànà báyìí ààbò ńlá yóò wà fẹ́mi tọ́lọ́wọ́n bá fi sọ wípé rẹ̀ ànẹ́bì sọ fún wọn àfàfà ìrọ̀lọ́ì àbútẹ́gì àkàmọ́ ọlọ́wọ́n bá rẹ̀ ànẹ́bì sọ fún wọn sẹ́nìkan tó wà ń bẹ lẹ́yìn ọlọ́ni tá a lè wá lólùdájọ́ tídájọ́ rẹ̀ lè mú déédé lọ́wọ́ tó lè mú dọ́gbandọ́gba lọ́wọ́ tó tó ọlọ́wọ́n ọba tó dá wa. torí pé ọlọ́run ọba yìí náà lọ́ba tó sọ àwọn ìwé kalẹ̀ àwọn ìwé tọ́lọ́run ọba fi ránṣẹ́ ó kún fún òfin ó kún fún ìdájọ́ kò fún aláì kálọ̀ máa lo ọpọlọ wa ọ̀ràn kan nìyẹn jọ́gbọ́n dé alkiyama ìwọ ló dára rẹ ni tó fi ń gbófin kalẹ̀ fúnra rẹ̀ tí wọ́n ló dára ẹni ọlọ́run tó dá wa yẹn náà ló lẹ́tọ́ àti fún wa lófin tá sáwàlà aláyé ni ṣebó ń ló dáyé ẹni tó bá sí ọkọ̀ ó náà ni ó kọ mánúà táfi lò ọlọ́run ọba tó dáyé ó ní ó kọ mánúà táfi sòfin láyé ìdí nìyẹn tó lọ́wọ́ bá fi sọ pé wọ́n máa ń lam yakun bima anzalallah fa ulaika humuz zalimun. wọ́n máa ń lam yakun ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi ni àwọn àfáà tún fi sábẹ́ ṣíríkù ṣíríkù tẹ̀ṣírí ẹ̀ kéyìn ó máa bọ́lọ̀wọ́n ọba sàkẹgbẹ́ níbi legislation bí ọlọ́wọ́n ọba legislate àwa náà legislate ṣùgbọ́n ohun tí ń bà yẹn nu jẹ́ náà nípa àwọn tí wọ́n legislate fún wa náà ń fi àdá fọ́ra wọn lórí ní house àwọn náà ni wọ́n ń lọ agbádá mara wọn lọ́rùn ni wọ́n ń yọ àga ni wọ́n fi ń lera wọn àwọn tó ń sòfin fún wa nìyẹn àwọn ọ̀mùtí àwọn amugbó àwọn tọ́ọ̀gì ẹlòmí àwọn alẹ́ pósítà ẹ̀hún tested and trusted and tes tested and trusted As àsún olè kí náà ń trust ológogoro ọ̀mùtí àwọn onísìnà àwọn olè lẹ́fẹ̀ẹ́ rí wọn wọn a tún wá gbé wọn lórí tẹlifíṣàn odidi baálé ilé ẹlòmíì ọmọ rẹ ọmọ ẹlòmíì náà ń wò ó ẹ wo dáàdi yín wọn lọ sọmọ lọrùn ẹlòmíì àtún gbàgbàdà yóò tún ṣe báyìí legislator subhana abẹ́ mọ̀túmọ̀ legislation ké àtẹ̀sírí kásòfin òfin tá a fi fẹ́ darí ayé nígbà tí wọn ò sì mọ̀túmọ̀ rẹ̀ ọlọ́run ọba ń fi hàn wípé ta lẹni náà ṣe bóun lòun da yín àlàyé alámúmọ́ni kálákọ́ wà latiful khabir sóhun ọmọ tó ń dá ni òun ló ń da yín òun ló ń mòfin tẹ́lẹ̀ lo tẹ́ ẹ bá wá ń sọ̀rọ̀ nípa ṣẹ̀rí àtọ́ lọ́hùn àwọn èèyàn sì tá ń pa sọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ìwọ tó bá sọ bẹ́ẹ̀ òfin ayé jòfin tọ́lọ́hun ọba lọ apàtàkì òfin ayé ju òfin ọlọ́hun ọba ẹ̀yin tẹ́ wá gbófin yẹn kalẹ̀ sẹ́yìn ilẹ̀ dáyé ni èèbó tó bá sọ kọ́ ó náà ni ó kọ́ manual tá a fi máa wà bọ́ bá ṣe engine kan àwọn ni ó kọ́ manual pé engine tá a ṣe tẹ́ bá fẹ́ máa lò ó ibi tẹ́ ẹ̀rọ epo sí ni ibi tẹ́ ẹ̀rọ ọ́ìlì sí ni ibi tẹ́ ẹ̀rọ omi sí ni bẹ́ẹ̀ bá wá sọ pé ẹ má dá ibi tó ní ẹ̀rọ po sí ẹ̀rọ ọ́ìlì síbẹ̀ ibi wọn ní ẹ̀rọ ọ́ìlì sí ẹ̀rọ omi síbẹ̀ sọ́kọ̀ orin jama ní tó dé gbogbo ẹ̀ ó dojúrú náà nìyẹn ọlọ́run bá rẹ̀ ànábì sọ fún wọn afagayra Allahi abtadi hakama. afagayra Allahi abtadi hakama. sẹ́lómi tó wá ń bẹ lẹ́yìn ọlọ́run ọba ni tó lè dájọ́ òdodo fáyé. wa huwa alladhi anzala ilaykumul kitaba ọlọ́run ọba yìí òun tó sọ àwọn ìwé kalẹ̀ láti sánmà tó fọwọ́ ànábì ọlọ́run ọba ó ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa òfin ọlọ́run ọba yẹn nana gbogbo ẹ̀ síbẹ̀ kò rújú o. walladhina ataynahumul kitaba ya'lamuna annahu munazzalun min rabbika bil haqq. àwọn tí a fún ní tírà tọ́lọ́wọ́ bá sọ tírà kalẹ̀ fún wọn nínú àwọn ànábì ọlọ́run àtàwọn tá a fi tírà ránṣẹ́ sí nínú àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ìwé tọ́lọ́wọ́ bá fi ránṣẹ́ ọlọ́wọ́n bá láwọn wọ̀nyí alámúná náà munazzalun min rabbika bil haqq يعلمون أنه منزل من ربك بالحق wọ́n máa mà dájú wípé àwọn ìwé wọ̀nyí ìwé tó sọ̀kalẹ̀ pẹ̀lú òdodo látọ̀dọ̀ ọlọ́run ọba ní àwọn tọrọ iye àwọn tán nígbàgbọ́ nínú ọlọ́run ò ṣe wọ́n gbà pé gbogbo tí ń bẹ nú àwọn ìwé náà lófin ni nílànà ni òun nìkan lòdodo ní tó bá ti yàtọ̀ sí yẹn irọ́ ni àwọn tí wọ́n gbàgbọ́ nínú ìwé ta fi ránṣẹ́ sáwọn ànábì ọlọ ó wọn bẹ́ẹ̀. ọlọ́wọ́n bá ní wala takunanna minal mumtarin mọ̀mẹ́lẹ́ ẹ mọ́sẹ̀sì àwọn ènìyàn òfin ọlọ́run tó dé tó jẹ́ déédéé jùlọ wọn a wá fi ẹnu dúndùn mídíà wọn a fi bàjẹ́ débi wípé nígbà kan tán bá dárúkọ ṣẹ̀ríà àwọn èèyàn sì fẹ́ mọ́ sá lọ ẹnìkan nínú ṣẹ̀ríà wọn bẹ́ẹ̀ bá ṣe sìná ẹ̀ mọ̀dájú ẹ̀ ni wọ́n rẹ̀ wọ́n rẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ ni ìdí ṣẹ̀ríà wọn sọ nìyẹn wọn a ní ẹni tó bá jí bẹ́ẹ̀ rò wọn ò gé ọwọ́ rẹ̀ méjèèjì ìyẹn ni pépà wà máa gbé ìyẹn ni mídíà ni wọ́n máa sọ láti lè fi àbùkù sí láti lè má jẹ́ kó wú àwọn èèyàn gbọ́ láti lè jẹ́ kẹ́rù ọmọ àbàyàn àti sọ́gan wọ́n máa tí wọ́n ń ṣe ọlọ́wọ́n bá sọ pé yóò rìn ìbádùn ilẹ̀ abáyé zukuru falikau lè gbòòrò. ìdí nìyẹn tó fi jẹ́ pé láyé lẹ́nìí gbogbo orílẹ̀-èdè tí bá ti ń lo democracy ọ̀rẹ́ amẹ́ríkà ni torí pé wọ́n mọ tí wọ́n gbé síbẹ̀ wọ́n sì mọ tí wọ́n fi kalẹ̀ síbẹ̀ látara àdé eléyìí ọlọ́run ọba jẹ́ kó yẹ wa wípé fàlẹ́ atakùn nánà nàìmùtẹ̀rí gbogbo táwọn èèyàn rí wọ́n wí ẹ má ṣeyèméjì nípa pé òdodo ìdájọ́ òdodo ọwọ́ ọlọ́run ló wà kò sí nínú táwọn èèyàn bá gbé kalẹ̀ fúnra wa bẹ́yẹn bá sì tọpinpin ṣẹ̀rí ọlọ́run bẹ́yẹn bá wò látòkè délẹ̀ orí òdodo ló dúó lé lórí jàmá òdodo ni gbogbo ẹ̀ dúó lé lórí in tí ó ṣe pé ta bá wò ẹnìkan ò ní ṣàbòsí fẹ́nìkan oníkálukú òdodo yóò fojú hàn irọ́ yóò sì fojú hàn ìyẹn ni ìlànà tọ́lọ́run sọ́gbọ́ àwọn ìlànà tá a gbé kalẹ̀ fúnra wa ó kún fún irọ́ ó kún fún ìtànjẹ ó kún fún jàǹbá kọ́lọ́wọ́n bá kó sọ wa ń bẹ̀ látara àdí eléyìí ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí a wípé àwọn gateman àti driver wọ́n pa odidi professor wọ́n pa mọ́nu lé agbọ́gbọ́wọ́ ti tẹ̀ wọ́n wọ́n tì wọ́n mọ́lé ṣẹ̀rí àkárí kò láǹtì mọ́lé kankan só confirmed páwọn ni wọ́n pa bẹ́ẹ̀ ni àwọn ará alẹ́ ẹni ẹni ṣẹ̀rí àwọn sọ pé kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún wọn kọ́dà kan pé mẹ́wàá torí ẹnìkan ṣoṣo ṣẹ̀rí à yóò lò dájọ́ lórí gbogbo àwọn mẹ́wàá àwọn ará alẹ́ àwọn ẹni ẹ wá ní ṣẹ̀rí ó béèrè wípé ṣe ẹ fẹ́ kí wọ́n pa àwọn náà padà ní abẹ́ ẹ fẹ́ gba owó ẹ̀mí èèyàn yín tí wọ́n pa abẹ́ ẹ fẹ́ foríjì wọn ọwọ́ àwọn ènìyàn ló wà bí ṣẹ̀rí ọlọ́run ṣe rí nìyẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ń sìn wọ́n bẹ̀ láti investigation wo ni tó ń lọ mọ́ bàbá sì tún lọ wájú wúrú ẹ ní gbọ̀n kankan mọ́ ọlọ́run ọba fi sọ fún wa pé wàlẹ́ àtàkù nàmínà lè mú mú járe ọlọ́run ọba ni ẹ má ṣe iyèméjì lórí wípé ìdájọ́ òdodo ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ló wà lọ́bọ̀ òdodo ló kalẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ló wà lọ́bọ̀ òdodo kalẹ̀ ọlọ́run ọba ní òfin ọlọ́run kalimatu rabbika shari'atullah shari'atu rabbik òun ni kalimatu rabbik òfin ọlọ́run ọba rẹ ọ̀rọ̀ ọlọ́run ọba ìlànà tọ́lọ́run ọba rẹ ó kún fódòdó àti déédéé ìlànà tọ́lọ́run watammat kalimatu rabbik gbogbo ọ̀rọ̀ ọlọ́run gbogbo ìlànà ọlọ́run gbogbo òfin ọlọ́run ọba kò sásàdànù ń bẹ̀ wàtàmàtí kálímà tọrọ bí kàṣẹ́dẹ̀ kọ́hún wàhádẹ́lá ìlànà tọ́lọ́run ọba rẹ̀ rẹ̀ ànábì ó kún fún òdodo àti dọ́gba ẹni àti déédé kò sásàdànù kankan nínú èyíké inú òfin ọlọ́run ọba kò sí nǹkan ta lè fi rọ́pò ẹ̀ subhanallah láàmú bá constitution Nàìjíríà ò lè rọ́pò ẹ̀ La bá dé lálẹ́ kẹ́lìmá ọlọ́run ọba ní kò sí ń tẹ́ lè fi rọ́pò ìlànà tọlọ́run òfin ọlọ́run àwọn ìlànà tọlọ́run ọba gbé kalẹ̀ kò sí nǹkan kan tẹ́ fi lè rọ́pò ẹ̀ kódà kẹsà gbogbo professor of law kẹsà àwọn jọ ní gbogbo ayé ẹni kún ó dọ́pọ̀lọ wọn jọ ká gbófin kalẹ̀ kò lè dà gẹ́gẹ́ bí èyí tọlọ́run ọba gbé kalẹ̀. wàhùn àṣẹ mi rẹ̀ lọ́lẹ́ àlẹ́ ọlọ́run ọba yìí torí pé àsẹ̀mí ọba tó ń gbọ́ gbogbo tí kó wà wá ń sọ ni alim ọba tó nímọ̀ tí mọ̀ rẹ̀ jáléjáko ó mọ̀ wá ó mọ̀ tí ó ṣe wá láǹfààní ó mọ̀ tó lè kópa lára bá wa gbogbo ẹ̀ lóyọ́ ọlọ́run tó dẹ́nu kọ̀ọ̀kan wá sáyé níbi tá a bá tẹ̀ sí rèé yìí kí là wá fẹ́ sọ nípa ọmọ ìyá tó bá jẹ́ lọ́yà tó sì jẹ́ pé n ti fi ń ṣe ìdájọ́ kìí ṣe ṣẹ̀rí àtọ́lọ́ kí ni ìdájọ́ lérí ẹ̀ àwọn àfáà wọ́n pín ìdájọ́ yẹn wọ́n pín sọ́nà méjì ìdájọ́ alákọ̀ọ́kọ́ ìdájọ́ pónítọ̀ ti di kèfèrí ó ń bẹ̀m̀bẹ̀ ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ìdájọ́ wípé kìí ṣe kèfèrí mùsùlùmí ni àmọ́ bí o bá kíyè sára yóò máa ṣubú sínú ẹ̀ṣẹ̀ àfi kó kún fún ọ̀pọ̀lọpọ̀ àforíjìn lọ́dọ̀ ọlọ́run nítọ́wà lè máa fi gba aládá lórí tí ń ṣeun náà ni àníyàn òun ló wá kù kìí ṣe pẹ̀lú iṣẹ́ tí ń ṣe yẹn kìí ṣe pẹ̀lú profession yẹn àkọ́kọ́ nú ẹ̀ ẹni tó rí ìdí lọ́ọ̀ tó jẹ́ adájọ́ tó wá gbà nínú ẹ̀mí rẹ̀ wípé òfin yẹn ó superior ju òfin tọ́lọ́wọ́n bá lọ ó sì ń bẹ nínú tí ẹ gbúdọ̀ kọ́kọ́ gbà bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ kọ́ lóyún tó bá ẹ gbà pé òfin yẹn superior ju gbogbo òfin lọ nínú tó fi kọ́ lóyún tó bá nìyẹn tó fi di barista in tó wá lè fi mórí bọ́ ń bẹ̀ ajẹ́pọ̀ sọ́lẹ́nu ni kò dénú ẹ̀mí ẹ in tó fi lè mórí bọ́ ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá yẹ wípé wọ́n ti train ọpọlọ rẹ náà ìwọ náà gbà bẹ́ẹ̀ wípé lẹ́yìn òfin yẹn òfin èyí tẹ́ gbé kalẹ̀ man made law èyí tó yẹ pẹ́yìn èèyàn lẹ́fọ́ ara yín gbé kalẹ̀ tó bá lọ ní àdìsọ́kàn wípé ó dáa ju ṣẹ̀rí àtọlọ́wọ́n ọba lọ kódà kó mọ kírun jù bẹ́ẹ̀ lọ kèfèrí ni ọ́ ìjádájọ́ ni ìjágbẹjọ́rò ni tó bá lọ nílẹ̀ bíbẹ́ẹ̀ ó ti di kèfèrí ìdájọ́ ọ̀kan nìyẹn àmọ́gbà wo lèèyàn ò lè jẹ́ kèfèrí òun náà ní kéèyàn ó gbà nínú ẹ̀mí èèyàn wípé gbogbo ń ta kọ́ yìí àwùjọ ta bára wa la fi kọ́ òfin ọlọ́run tí ṣe ṣẹ̀rẹ́ ọlọ́run ọba ó dáa jùlọ kó gbà á lẹ́mìí bẹ́ẹ̀ kó sì máa sọ jáde kó gbà á nínú ẹ̀mí bẹ́ẹ̀ tọrọ bá kọrọ kó o sì máa sọ èyí àkàn lónìí òfin tọlọ́wọ́n ọba lólóore jù yẹn lọ kó máa sọ bẹ́ẹ̀ lẹ́yìn wá gbà náà kó wá sọ́ra fáwọn ìdájọ́ èyí tó ṣe pé ó ti ní bọ́lọ́wọ́n ọba ṣe sọ ìwọ̀lá dájọ́ ìdájọ́ tí ọlọ́wọ́n ọba sọ pé kí wọ́n pààyàn lérí ẹ̀ ó gífù pé kán lọ pààyàn bẹ́ẹ̀ sì ni lọ́dọ̀ tọ́lọ́hún nǹkan yẹn kò sáàyè kán pààyàn lérí ẹ̀ ọlọ́run ò ní kán pààyàn ló jẹ́ pé òfin ẹni tó jẹ́ adájọ́ tó jẹ́ mùsùlùmí àbẹ́ni tó jẹ́ agbẹjọ́rò ìdájọ́ òpin sọ́nà mẹ́ta ìdájọ́ kan ń bẹ tó ṣe kó ń bẹ nínú ìdájọ́ tayé tó dọ́gba pẹ̀lú bọ́lọ̀ náà ṣe sọ ó ń bẹ ń bẹ bẹ́ẹ̀ abẹ́rọ́ ni. tó dọ́gba pẹ̀lú bọ́lọ̀ náà ṣe sọ bí ṣẹ̀ríà náà ṣe sọ bọ́ bá dá yẹn bẹ́ẹ̀ ó dáa pẹ̀lú táyé ni ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ ní lẹ́mìí pé mo fi tẹ̀lé tọ́lọ́ ni ẹlẹ́ẹ̀kejì ó náà ní dájọ́ tó ṣe wípé ọlọ́run dá báyìí òfin táyé ó dá bá mi èyí òun fẹ́ kẹlòmíì ó wá da òun yọwọ́ ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun lèyí tó ṣe wípé mímbà bíi ta'azir òun pọ̀ ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ mùsùlùmí ibẹ̀ ni wọ́n ti wà covered òun náà ni ta'azir kìí ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ ní ṣẹ̀ríà Islam ló specify ìjìyà fún àbí punishment ẹni tó jalè ẹni tí hudud ẹni tó jalè ẹni tó pààyàn ẹni tó ṣe zìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a bá kàá ó ní tá a bá ti kàá ṣùgbọ́n àwọn nǹkan kan wá ń bẹ kan tí sẹ̀rí àdákẹ́lérí ẹ̀ tá a lè sọ wípé ìdájọ́ pàtó lélẹ̀ lápèjúwe ẹnìkan ó wọnú ilé ọlọ́káyàwó níyàwó mẹ́nu ilé ó bá ń fẹ́ fi tipa ó fẹ́ fi ba aláṣepọ̀ kò sábà aláṣepọ̀ kò rí ba aláṣepọ̀ bẹ́ẹ̀ obìnrin yẹn pariwo abẹ́nìkan sáde ọwọ́ sátẹ̀ wọ́n bá mú lọ síwájú ìdájọ́ nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ò ní ìdájọ́ ààlè sọ pé ó ṣe sì náà torí pé kò bọ́bìnrin yẹn láṣepọ̀ abẹ́ẹ̀kọ́ ààlè sọ pé ó ṣe sì náà débi pa sọ pé ẹ̀ẹ́dínlẹ́gba ni ẹ sọ lóko àmọ́ ṣẹ̀ríà ní ó ti láwọn general principle tí ṣẹ̀ríà ti gbé kalẹ̀ lérí ẹ̀ ọlọ́run wá fi ìgbàláàyè fún ẹni tó bá jádájọ́ láti lo òye rẹ̀ lérí wípé irú ìdájọ́ wo la lè fẹ́ nìyẹn tó lè pín lípa tó ṣe yẹn tí òfin ní ṣe má tí inú ọkọ obìnrin yẹn náà lè fi dùn ṣẹ̀rí àtúwàálẹ̀ níbẹ̀ yẹn ibẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn adájọ́ ti wà covered oná wà ó pé pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí arákùnrin yẹn ẹ lọ tì mọ́lé torí pé orí pé kí wọ́n tì í mọ́lé ọkọ̀ ẹni ò ní máa rí torí pé tájọ ń gbàdúgbò ẹ lè ná torí pé ẹ lè sọ pé ṣe sí ná wọ́n wá ní ẹ fáìní ẹ ẹjọ́ san two thousand naira ọkọ̀ ẹni yẹn tún ń rí ẹni ládùúgbò tó súnmọ́ ni kẹ́mi ó padà lọ ó lè lọ lúgọ kó pa ẹni yẹn torí pé ọkàn rẹ̀ ò ní gbà adájọ́ yẹn wá òpin tó wá ń bẹ̀ ni pé yẹ fáìnì ẹ̀ níye báyìí ẹ tún tì mọ́lé kọ́ lọ ẹ̀wọ̀n ọdún méjì lápèjúwe lẹ́yìn ọdún méjì n ti ń rún lẹ̀ yóò ti tán tábà bí adájọ́ yẹn léèrè pé ṣé Quran ló sọ pé kó lọ ẹ̀wọ̀n abadis ló sọ pé kó lọ ẹ̀wọ̀n yóò sọ wípé tàzírù nìyẹn tàzíran ọlọ́run fún adájọ́ láì kó lò yẹn lóbi jẹ́ pọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ibẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn adájọ́ ti wà covered tábà wá dá mi báyẹn tó bá ṣe wípé bí ẹni tó sọ̀rọ̀ yẹn ṣe gbọ́rọ̀ kalẹ̀ ni wọ́n fi da tí wọ́n bá ṣe mistake ọlọ́run ò ní fi bí wọ́n torí pé ẹjọ́ tẹ ẹrù kalẹ̀ náà ládájọ́ ò dà níbi ìpele tàzírù ni mò ń sọ ẹjọ́ tẹ ẹ bá rò kalẹ̀ òun náà lẹ́nu tó jádájọ́ òun ní ò dà ẹnu ẹnìkan wá dùn ẹni tó jàre òun mẹjọ́ rò ẹni tí ó jẹ̀bi òun sì rẹ́rìí fi múlẹ̀ adájọ́ wa sọ wípé ìwọ tó jẹ̀bi ìwọ ló jàre ìwọ tó jàre ìwọ ló jẹ̀bi adájọ́ yẹn wàá dà bẹ́ẹ̀ pẹ̀lú tó hàn sí irú adájọ́ bẹ́ẹ̀ ọlọ́run ò lè fi bí torí pé tó hàn sí ló fi dájọ́ àmọ́ ìwọ tó mọ̀ pé ó jẹ̀bi tó sì gbá ààrẹ anábì ní lọ mọ̀ pé iná ló gbà yẹn tó bá jẹ́ kó jà kìámà àlàyé nìyẹn ní ṣókí nípa abita sọ̀rọ̀ lọ kámi ẹ mọ́gbà wá lásìkò púpọ̀ ọlọ́run ọba ní òfin ọlọ́run ọba ìlànà tọ́lọ́run ó kún kẹ́kẹ́ fòdòdó àti déédéé kò sí nǹkan tá a lè fi wé ìlànà tọ́lọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ní ohun ọlọ́run àsẹ̀mí lọ́lọ́run ọba tí ń gbọ́ gbogbo nǹkan ní alalim ọba tó nímọ̀ tí mọ̀ rẹ̀ jáléjákò gbogbo nǹkan lọ́lọ́run ọba wà ní tó tẹ́ akẹ́kọ̀ọ́ máa ń fi àrùn wà ká tó bọ́ sí orí àyà yìí àwọn kan kó ẹjọ́ wọn wá bá anábì wa Muhammad sallallahu alaihi wọ́n sàn rojọ́ ẹnìkan ẹnu ẹ anábì ẹ ana èèyàn bíi tiyín lèmi náà tẹnìkan tẹnu rẹ̀ bá wá dùn níbi ìgbọ́rọ̀ tí mo wá rò kóun ló wà lórí òdodo tí mo wá dájọ́ òdodo fún bẹ́ẹ̀ òun ló sì jẹ̀bi Ànábì ní kó lọ mọ̀ pé iná ni mo dálé lọ́wọ́ níjọ̀gbìn dálé kìyàmà ẹ̀rí èyí ta sọ yẹn ó nu ìgbà míì wá máa ń bẹ òfin tọlọ́hún òdodo bó ti wùlẹ̀ kó dodo kó hàn tó tó bá bára rẹ̀ níbi tí ti pọ̀ òdodo yóò sì fẹ́ tí rọ́bà ti pọ̀ irọ́ fẹ́ dàbí òdodo tó òdodo bá kéré níbi tí irọ́ wà òdodo fẹ́ dàbí irọ́ ìyẹn náà ní máa ń ṣẹlẹ̀ nígbà míì bẹ́ẹ̀ bá ní bọ́lọ́hún ṣe ní ká sí ẹni pé àkílẹ̀ à ń sọ yìí níbi táyé dé àwọn èèyàn àdánù nínú ọ̀rọ̀ wọn àdánù nínú ṣe ọlọ́run bá ń pàkíyèsí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ni rẹ̀ ànẹ́bí wa yí tó tẹ̀ àkẹsára mẹ́rin fílẹ̀ àrùdẹ̀ yóò lò ká ń sẹ̀bí ilá ọlọ́ni rẹ̀ ànẹ́bí tó bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn in tí wọ́n ń ṣe in tí wọ́n ń sọ in tí wọ́n bàbàrà lérí ilẹ̀ ló fẹ́ tẹ̀lé wọn pẹ̀lú nǹkan yẹn yóò dé lọ́ọ̀ká tó wá fi tọ́lọ́wọ́ bá sọ fún ọ tó fi sílẹ̀ tó fẹ́ máa tẹ̀lé bí tèrò pọ̀ sí yòdè lóòka ànsẹ̀bẹ̀ eléla wọ́n ṣe ọlọ́nà lójú ọ̀nà tọ́lọ́hún lóbi jẹ́ pé nínú Islam kìí ṣe gbogbo ògbà ní majority carry default, vote kìí ṣe gbogbo ògbà nínú ṣẹ̀ríà àwọn èèyàn lè pọ̀ lórí ìbàjẹ́ ìyẹn gan ló pọ̀ jù àwọn èèyàn tí wọ́n dúró lórí dáadáa kìí pọ̀ àwọn tí wọ́n máa dúró lórí ìbàjẹ́ ni wọ́n máa pọ̀ jù ọlọ́wọ́n bá mi sọ pé wá ń tún tí akitara máa ń fi láti yòdì lóka ń sẹ́bi ìlà. wà á tó fẹ́ akitara máa ń fi láti yòdì lóka ń sẹ́bi ìlà. tó o bá ní táwọn ènìyàn ń ṣe náà ló fẹ́ máa ṣe báwọn èèyàn ṣe ń hùwà ó fẹ́ wáyọ̀nù wọn bí wọn náà ṣe fẹ́ máa ṣe nìyẹn gbogbo ìlànà tí wọ́n ń tọ̀ ni wọn náà fẹ́ máa tọ̀ ọ wá gbé wá iṣẹ́ tọ́lọ́wọ́n bá ránṣẹ́ ogbe jùlẹ̀ ó wá ń tẹ̀lé fẹ́ ẹnu àwọn ènìyàn ìlànà wọn tí wọ́n ń tọ̀ ó wá níyẹn ló fẹ́ mọ́ tọ̀ ó padà kábàámà lérí ẹ̀ láyé mi tó bá tó ní tó gbé dálì kí á ó padà wá kábàámà yóò dé ló ka sabilillah. ọlọ́wọ́ bá ní tíra ànábí bá ló máa tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ táwọn ènìyàn ń ṣe lórí ilẹ̀ wọn ó ṣe ọlọ́nà kúrò lójú ọ̀nà tọlọ́hun ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ wọn bó ṣe rí wọn ní kò sí tí wọ́n ń tẹ̀lé ju lọ kò sí tíra wọn wọ́n fọpọlọ rò ó wọ́n fọpọlọ gbé kalẹ̀ ni wọ́n ń tẹ̀lé wọ́n ń kò sí nǹkan kan tí wọ́n ń tẹ̀lé ju èrò lásán wọ́n kàn ń rò nínú ẹ̀mí ni wọ́n fi gbé kalẹ̀ ni wọ́n ń tẹ̀lé kò sẹ́ẹ̀rí kankan lọ́dọ̀ ọlọ́run kò sí tíra kankan tí wọ́n gbára lé kò sí tọ́sọ́nà kankan látọ̀dọ̀ ọlọ́run lórí tí wọ́n sọ di ìlànà tí wọ́n ń tẹ̀lé nínú àyà yìí ọlọ́run jẹ́ kó yẹ wa wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó pọ̀ jù lórílẹ̀ náà ń bẹ lórí ọ̀nà àná àfàwọn èèyàn péréte ẹ̀yin náà ẹ̀jẹ̀ àsìjọjọ wò láwùjọ wa lẹ́nu àwọn tí ń ṣe tọ́lọ́run èé pọ̀ àwọn tí wọ́n ń bẹ lórí ọ̀nà àánú ni wọ́n máa pọ̀ jù bẹ́ẹ̀ bá wá ń sọ wípé ibi téèyàn bá ṣe pọ̀ sí majority bó o bá sọ́ra èèyàn ó sọnù ọlọ́run ọba fi kìlọ̀ ifá nàbì wàbí táálí ìkìlọ̀ tọ́lọ̀ ń kí ifá nàbì yẹn àwa ló ń bá wí ànábì òkúkú ní sọnù ṣùgbọ́n torí tàwa ẹlòmíì ń bẹ nítorí ẹgbẹ́ ọmọ ìlú ẹ̀ ká má sọ mí lẹ́nu òun náà mọ̀ pé ní tí wọ́n ń ṣe yẹn ọ̀dá ṣùgbọ́n yóò pé nǹkan mọ́ sọ mí lẹ́nu ó náà mọ̀ bá wọn ṣe yóò dé lóòkà á ń sẹ́bí lílà lónìí. lónìí ni tóun fi bá wọn ṣe ni pé kó tòun mọ yọ yẹ láàrin ẹgbẹ́ ṣùgbọ́n tó bá bí léèrè ó náà mọ̀ pé kò dáa ṣùgbọ́n kó mọ́ ká mọ́ sọ yẹn lẹ́nu àti sọ lẹ́nu láyé kó o dẹ́ tọ́lọ́ ó kẹ́ ẹjọ́ gbẹdẹ àlùkìyàmẹ́ ọlọ́run ní tó o bá fẹ́ gbégbèsè ayé rẹ lérí wípé o ní tẹ̀lé tọlọ in táwọn èèyàn bá ti pọ̀ sí ibẹ̀ náà ló máa fi sí yòdìlú ka ń sẹ̀mí lílá wọn ó ṣe ọlọ́nà lójú ọ̀nà ọlọ́run. ọlọ́ni àbámọ̀dá ni wọ́n ń tẹ̀lé kò símọ̀ kankan fún wọn. wà á ìlú bẹ́ẹ̀ sì ni èròǹgbà lásán ò ní wọ́n gbé gbogbo ìlànà wọn lé lórí kò sí tọ́sọ́nà kankan fún wọn lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ torí pé rárá ju ọlọ́run ọba òun nìkan ló mọ ẹni tó ṣìnà má jẹ́ káwọn èèyàn máa tàn ọ́ pé tó o bá ti tẹ̀lé wa ò lè ṣoríire tó o bá ti tẹ̀lé lánàá tá a gbé kalẹ̀ yìí kò lè dáa fún ọ ẹlòmíràn mọ̀ tó gbé ẹja ṣe bí wọ́n ṣe é ṣe é kó bá lè rí bí wọ́n ṣe rí ẹ yí padà ẹ sọ pé ẹjá ṣe bọ́lọ̀ ń ṣe ní àṣe kó bá lè rí bí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ gba ẹjá ṣe bí wọ́n ṣe ń ṣe wọn anù ní mọ́ bẹ́ẹ̀ ẹjá ṣe bọ́lọ̀ ń ṣe ní àṣe kó bá lè rí bọ́lọ̀ ń ṣe fẹ́ orí àwọn ni wọ́n á máa sọ pé bá ti lè ṣe bá wọn ṣe ni ó ṣe yẹn ó sọnù ó kábàámà ọlọ́run bá rẹ̀ ànábì mọ́ da wọn lóhùn. sínú àwọn bàbá wo àlàyé àwọn ọlọ́run ọba nìkan ọlọ́mọ ẹni tó wà lójú ọ̀nà ọlọ́mọ ẹni tó ṣìnà ọlọ́mọ ẹni tó ń bẹ lójú ọ̀nà àná ọlọ́mọ ẹni tó ti tasẹ̀ agẹrẹ kójú kúrò lójú ọ̀nà tọ́lọ́hún. ọlọ́run ọba yìí nìkan ló sì mọ ẹni tó ń bẹ lójú ọ̀nà tó tọ́ tó mọ̀nà ìyẹn túmọ̀ ẹgbẹ́ ẹni tẹ́ tọ̀ létọ́ ọlọ́run nìkan ló mọ̀nà tí wọ́n bá sọ pé mọ̀nà ẹ̀yìn fi wọ́n lẹ̀ a padà wá mọ̀ tó bá dọ̀la ta lẹni tó mọ̀nà ta lẹni tí ó mọ̀nà látara àdí eléyìí ọlọ́run ọba jẹ́ kó yẹ wá nínú àyàtà tó yìí wípé gbogbo bó ti wọlẹ̀ kó rí kádó ti tọ́lọ́run tọ́lọ́run ọba yẹn ní máa ń láyàn olè yẹn sì máa fi ní àtúbọ̀tán dáadáa dálé máa kọ́dé àmá ní ṣọ́rọ̀lẹ́ àmá wà wà kọ́ ní. ومن كفى وكفاني ومن كلا وكلاني ومن كفى وكفاني ومن كلا وكلاني صلى لبديع المنان على نبي الأماني صلى لبديع المنان على نبي الأماني شمس البرايا مليح ونوره غير عواني شمس البراء يا مليح ونوره غير عواني له لمدى في المزايا وصيت صيت طعنان له لمدى في المزايا صيت سلطناني ودينه حنفي طريقة للجنان ودينه حنفي طريقة للجنان ومن حذا بالرسول فقد نجا من نيران ومن أتى برسول فقد نجا من نيران لو لمدى في المزايا وصيت صيت طعناني له لمن داخل المسايا وصيت صيت طعناني وفي لساني مديح لكن طم طماني وفي لساني مديح لكنني كمتماني وفي لساني بديع لكنني كمتماني وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته àkọ́kọ́ ẹni tí ó mú létí wa àjọra lẹ̀ papọ̀ ó wá ń bẹ̀rẹ̀ sí ní yọ pílà ó ń yọ pílà wa ìgbà tó wá sú wa àwa bẹ̀ kàn lọ́ba pé níbo lọ fẹ́ yọ níbo lọ fẹ́ mú ń bẹ̀ o mú nínú Islam Islam ò sọ wípé ìtọ́ bá jẹ́ tọ́ wa á méjì ni ìmọ̀ kéèyàn ọgọ́ àbí kéèyàn jẹ́ ojó oúnjẹ rẹ wọ́n gbé oúnjẹ méjì kalẹ̀ ẹnìkan gbé ẹ ó tún wá gbé ẹ wọ́n wá ń fọ́ tọ́ pé ó jẹ ẹ̀ náà gbèrò náà kọ́ mọ́ sọ̀yàn lẹ́nu bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ <laughs> èmi ìfẹ́ ká sọ mí lẹ́nu ọ̀kan nu méjì ní ìmọ̀kọ́ ọgàn àbí kọ́ jẹ́ ojo Islam sọ bẹ́ẹ̀ sọ ti yé ẹni torí ó jẹ́ ilẹ̀ ṣe bí ó ní bá ṣe báyìí wọ́n ó ní wíwọ́n sọ ti yé bọ́ bá yọ̀ ọ́n ibi tílẹ̀ mi dé nìí ibi tílẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ lágbára ẹ̀kẹ́ níjọ́ wo ló dé kú ẹ̀tọ́ rẹ ni anẹ́bísọ́lá sọ́nà ẹ̀pẹ́ tó bá jà lórí ẹ̀tọ́ rẹ tó bá pọ́ lórí ẹ̀tọ́ rẹ ikú ṣe nínú kú so irú yẹn yìí ṣe ẹ̀kọ́ Islam ọmọ kó ní bùkátà sí two plus ló fira wọ́n wá jíjẹjẹjẹ mọ́ ọ lọ́wọ́ tán ọwọ́ àpò one plus wà ní bọ́lọ̀ sí kádàrà rẹ̀ nù ń yọrọ kì í ṣe bẹ́ẹ̀ torí pé ẹni tó ń ṣe yẹ wọn ò lè bóun náà dúró ẹ̀wọ̀n so ẹ̀tọ́ ìyẹn ni kéèyàn fight kìíní so ti yé kódà béèyàn ò ní padà kódà bó fi padà tọrọ ẹ mọ̀ pé wọ́n lo ní nǹkan yẹn tó ẹ̀ bá pín lápá kínní yẹn yóò tún lọ sí níbòmí so kéèyàn sọ pé ibi tílẹ̀ rẹ dére o ibi tílẹ̀ mi dére tó bá rẹ̀ kó fẹ́ ṣe wàhálà gbogbo ìgbésẹ̀ téèyàn bá lè gbé lórí ẹ̀ nítòfin kéèyàn gbé so ti yé bákan náà nínú òfin àwùjọ tá a wà wọ́n dájọ́ fẹ́ nìkan gbogbo èèyàn náà rí pé ẹjọ́ òun wọ́n ṣàbòsí fún un ṣé ẹ rí ẹjọ́ nígbà míì ẹni tí ò bá mọ̀ nípa òfin ó lè sọ pé àbòsí ni ṣùgbọ́n nínú òfin ó lè mọ̀jà àbòsí tó ti yé nínú òfin ó lè mọ̀jà àbòsí nǹkan kan wà tí èmi náà kọ́kọ́ máa ń react sí nígbà kan bóyá ẹnìkan ń gbé mọ́tò lọ́nsìn jẹ́jẹ́ rẹ̀ ní lọ ọlọ́kadà ọba kó sí lẹ́nu gbogbo ẹni tí máa ń wọ̀ kadà lọ́jà àwọn ọmọ ìyá wa ẹ̀dá kan ẹ̀dá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ẹni tó rí ti dàrú làwọn ọlọ́kadà ṣe máa ń ṣe bí tó bí gbà pé ẹ̀mí pé méjì kò síbi tí wọ́n ti wọ́n bá fẹ́ẹ̀kì ọkọ̀ àti ọ̀tún àtòsí bí kìíní kan bá sì kẹ̀ wọ́n kẹ́rẹ́ báyìí ẹni tó gbá wọn náà ni ló dáràn yàrá sà wọ́n lé wọn lọ kó síwájú ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ báwọn táwọn ọlọ́pàá bá dé ní tó ọkọ̀ ṣe ni pé wọ́n kọ́kọ́ arrest ẹni tó ní ọkọ̀ wọ́n arrest ẹ̀ wọ́n á ń sọ fẹ́ nìkan irú àgbòsíwò ẹni tí ò ṣẹ̀ ẹ ti lọ arrest ẹ̀ létà mo padà wá wò pé tí wọn ò bá arrest ẹ̀ wọ́n lè pa níbẹ̀ o torí pé àwọn tí èèyàn wọn kú tó ń ti pé èèyàn wọn lọ́jẹ̀bi wọ́n kò dẹ́fà yẹn dà ó ń dà ní múùdù tí wọ́n wà wọ́n lè pa oore lọ́lọ́pàá ṣe fún un pẹ̀lú bọ́sì lọ tì mọ́lé torí pé àwọn ẹgbẹ́ ẹ̀dọ̀ dẹ́fà yẹn la fẹ́ rí wọn ò ní àwọn ọlọ́pàá ti tì mọ́lé ẹ̀jẹ̀ ibẹ̀ ni ó wà ó lè wà ń bẹ̀ fún ọjọ́ méjì kan tá a bá rí pé kó máa lọlé wọ́n lè lọlé ẹ̀ wọ́n sàn nìkan ó lè wà ń bẹ̀ fọ́sẹ̀ kan títí tí wọ́n fi sẹ́tù gbogbo kéèsì bẹ́ẹ̀ tí ọba yéèyàn ẹgbẹ́ ah wọ́n sì lè gbé tóun e, ló jẹ̀bi ní tóun ló jẹ̀bi ká tó máa sọ pé ìdájọ́ àbòsí wà ń bẹ̀ ńgbà míì ó dì bẹ́ẹ̀ lórí ojú tá fi wò ṣùgbọ́n nígbà míì àbòsí yẹn máa ń fojú hàn àbòjú máa ń fojú hàn bọ́yá ẹni tó jẹ̀bi ó lo ipò ẹ̀ láti sọ pé kí wọ́n dá ààrẹ fóun kí wọ́n sì dá ẹ̀bí fún ẹni tó jẹ ẹni tó jàre ní màá ń ṣẹlẹ̀ dáadáa tẹ́ pé adájọ́ náà téèyàn bá padà súnmọ́ yóò ní ọ́fọ́ọ̀sì òun láti dà bẹ́ẹ̀ màá fi wá dáhùn ìbéèrè pé àwọn jurist kan sọ fún jọ́ọ̀jì kan dábà kan nínú sẹ̀ríà Islam àwọn kankan bẹ tí wọ́n lè jẹ̀yàn pálé lórí tí Islam gbà wọlé pé wọ́n jẹ òun pálé àwọn kankan wà tán bá jẹ̀yàn pa èèyàn gbọdọ̀ ṣe kán pààyàn kéèyàn ó sì kú lérí ẹ̀ wọn ò gbúdọ̀ jẹun pa kó o dájọ́ àbòsí torí pé tó o bá dájọ́ àbòsí ìwọ ò fẹ́ jìyà ẹnìkan ó sì máa jìyà ìwọ ò fẹ́ kú ẹnìkan ó sì kú Islam ò fà yẹlẹ tó ti wà báyìí gbogbo ẹnikẹ́ni tó bá dájọ́ àbòsí tóun náà mọ̀ kò síbẹ̀ nìyẹn ti fẹ́ mórí bọ́jọ́ bí alikiyama kọ́dà bó ti asitaka fúru láàyè nígbà fi gbogbo gbà nítorí pé ẹni tó dájọ́ àbòsí fún tó jàre nínú ẹ̀ tó pọ̀ kó ń jẹ́ àtàwọn ẹgbẹ́ fìyà jẹun ni kò lè forí jẹun níjọ́ gbé dàlìkìyàmà yóò gbẹ̀tọ̀ rẹ o àfitọ́lọ̀ bá fẹ́ sàánú ẹ nìkan ẹgbẹ̀rún sàkúrò láì kò lẹ́mọ̀ sòdí ìyá tó fi jẹ́ pé àwọn iṣẹ́ yẹn iṣẹ́ tó gbé gbẹ̀gẹ́ ni ànábì ni màá ju ìlà kọ̀ọ̀déyàn fàkọ̀dé gómi ha àbígẹ́ rìsíkìn ànábì ni ẹ̀ńtán bá ti lè yàn ládájọ́ wọ́n ti du láì du láì fọ̀bẹ́ du wọ́n ti du tó kọ́lọ̀ nǹkan wọn láti òbúdà kọ́ṣọ́ àná wa kùnúùtì téèyàn bá ń kírun ọ̀ràn yàn èèyàn lè ṣe kùnúùtì ló ti yé èèyàn lè ṣe pàápàá jùlọ táwọn ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ tá a fẹ́ mọ bẹ lọ́hùn nípa nǹkan yẹn gbogbo wákàtí márùn-ún a lè máa ṣe kùnúùtù tá a máa ṣàdúrà èèyàn lè ṣe téèyàn ó sì máa ké sókè kódà kó ṣe ìrun jẹ́ẹ́jẹ́ gan àwọn ọjọ́ mẹ́wàá tó kù yìí ṣé kéèyàn ó tún máa bẹ̀rẹ̀ náfìlẹ̀ yẹn látàgò kan òru nílá àsìkò téèyàn ń bẹ̀rẹ̀ náà ni kéèyàn ó kéèyàn ó máa yẹn náfìlà ẹni tó bá láǹfààní àti lọ ìtìká kó lọ ẹni tí ò bá láǹfààní mẹ́jọ jẹ́ pé tẹlifíṣàn ló mọ fi òru mẹ́wàá tó kù yìí wò mẹ́jọ jẹ́ bẹ́ẹ̀ o jídìde yànnáfílà ké Qur'an máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tọrọ ntọ́ nfẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa tún bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́run fi ọ́ ṣe kò ń gẹ́ òru lẹ̀ láti lọ́kọ́ dẹ̀rẹ̀ torí pé nínú mẹ́wàá tá a fẹ́ mú yìí kò ń lọ wa àdúrà tánàbí wa ni kásábà máa ṣe jù mbẹ́ òun náà ni Allahumma ẹ̀ innaka afu tuhibbul afwa fa'fu anni. ẹni tí ó jẹ́ ẹni tí ń ṣèbàjẹ́ ìgbà wo la lẹ pátì tá à ní dá sí mọ́ a gbọ́dọ̀ máa sọ fún ní gbogbo wa ṣùgbọ́n tá a bá rí wípé sísọ fún ó ti fẹ́ ẹni tó ń ṣe wáàsí fún ọ tó o bá tún ṣe wáàsí fún mi ilé ọ̀gá jù ọ lọ ó sì lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ yà rẹ̀ ń gbà náà èyí tí wọ́n ti sọ wàmọ́ alárọ̀sọ́ọ̀lù ìlàlùbọ̀là pẹ̀lú àwọn lawyers lásìkò tá a wáyé pẹ̀lú ìdájọ́ tá a sọ nínú Islam pé òfin tí wọ́n ń lò àtàwọn adájọ́ kì í ṣòfin ṣẹ̀ríà ṣé téèyàn bá wá ní case sí èèyàn lè gbèsè fún lọ́yà àbí kéèyàn ó tiẹ̀ ní personal lọ́yà yẹn bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ ìdí ìyẹn ló fi jẹ́ pé ó dáa kọ́mọ mùsùlùmí lọ rí ìdí lọ ṣùgbọ́n àwọn tẹ̀sí bá yé ẹni tẹ̀sí tún bá yé náà kò gbúdọ̀ jìnnà sẹ́nu ọ̀nà àfáà kọ́mọ́ bá sọnù torí wípé nínú ẹni tí máa parọ́ láyé àwọn lọ́yà jẹ́ kan wọ́n máa ń pa irọ́ torí pé ẹnu yẹn náà ló ń jẹ wọn wọ́n ti kọ́ wọn wípé o ò lè lówó lọ́wọ́ tí o bá ti lè lo ẹnu rẹ yìí láti fi gbọ́ owó lọ́wọ́ àwọn ènìyàn kọ́dà lọ́yà mi tó bá súnmọ́ dára yìí ni pé ẹ má wọrí ẹ ní sátẹ́ ń kọ́bọ̀ máa fá ìlú kéèsì yẹn fúnra síbẹ̀ yìí ni kò sí kọ́ rẹ̀ yọ padà gba owó lọ́wọ́ rẹ̀ níbẹ̀ bá kọ́ lọ ó lè gbé ṣé ẹ̀ ní ṣé ẹ̀ra epo sínú sínú ọkọ̀ yẹn ìjọba ah, kò wọ́n náà sáré à bíèrò fún tàǹkì ní kòsìkò <laughs> ibi tẹ́ ń lọ èyí ṣe bí tí <laughs> àwọn owó èèyàn ò ní ọmọ san ó lè sáré ìjọba pé ah, ẹ má bínú ẹnìkan mo ní kálọ́ bá mi sọ kó lè mi fàtí kò sí sẹ́ǹtì lọ́wọ́ mi sìn ó yẹ kí n fún ọ five thousand ǹjẹ́ mo rí three thousand bẹ́ẹ̀ ẹ̀ kò sí mo rí lópin kò sọ pé yá mi ìwọ gan náà ní lè béèrè torí pé o ti bìlíwù pé ń bá ọ ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ ọ máa gba owó yẹn gbowó pé bó ṣe true àwọn services kan yóò gba ó lè dárí pé ẹjọ ọmọ mi wà ní school mi ò mo bí sí ẹ lọ́ bá mi gbé wọn ní gbogbo services yẹn yóò gbà tí ó pè kókó bẹ̀ kan wá gbowó lọ́wọ́ rẹ gan ọbẹ̀ ìpè ọ bó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ tí wọ́n ń ṣeun náà èyí ò lè fojú rí bíríkì là ń sìn bọ́ bá mọ ilé àárí ilé tó mọ ṣùgbọ́n táwọn ń ṣe tí ò ṣe fojú rí ni tó ti yé wọ́n lẹ́tọ̀ọ́ àti béèrè owó lérí ẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ láti gbogbo jí sí tí ohun tí wò lè ṣe tó ọ̀fẹ́ kí n bọ̀ ṣe ni ó ní right láti gba ẹ̀tọ́ ẹ̀ kò sí láì fún bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam àmọ́ ẹ má fún mi ní nǹkan kan ìlọ ọ̀fẹ́ gbà kó sọ tó o bá dẹ̀ mọ̀ pé o fẹ́ ṣàmójú kúrò mọ̀ pé o lágbára àti ṣe àmójúkúrò yẹn ṣé fi sẹ́bìlì láì wọ́n tó bá mọ̀ pàgbára rí ògbé sọ fún pé iye báyìí iye báyìí lọ́yẹ̀ kí n gbàgbẹ́ máa gbà iye báyìí lọ́wọ́ yín èyí yóò jẹ́ káwọn òyìnbó fọkàn balẹ̀ sí ọlọ́dọ̀ ẹni tá a bá wá gbà lọ́yà lórí ààrẹ lórí òdodo ẹ rí i pé mo pín ìdájọ́ yẹn sọ́nà mẹ́ta àwọn kan bẹ tó ń pọ́lọ̀ ń tu alẹ̀ lórí irú kéèsì pé ẹnìkan ń yọ pílà rẹ̀ ìgbà tẹ́ ẹ sì sọ̀rọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ kó o tó dé ọba àdìjọ́ kejì wọn tó afọlọ́pàá gbé ọ ọlọ́pàá bá ti ọmọ lé ọba kọ́ọ̀lù lọ́ọ̀yà rẹ̀ ọwọ́ abéèrè rẹ̀ lọ́ọ̀yà rẹ̀ wá ní pé kò sí wàhálà ẹja gbé kéèsì yẹn lọ kò sí kóòtù ìwọ ló ní òfin gbogbo ẹ̀rí ọba àkẹ́ ìwọ lọ ralẹ̀ yẹn tó fi ralẹ̀ wà ń bẹ̀ oye mẹ́tọ́mẹ́ntì ẹ̀ wà ń bẹ̀ ẹgbẹ́ tán bá gbé nílé ẹjọ́ ìwọ ló jàre kò sí èméjì bẹ́ẹ̀ o gbúdọ̀ gbé kéèsì yẹn o gbúdọ̀ gbé lọ ilé ẹjọ́ o sì lè dá lọ ọmọ sọ fúnra rẹ ó gbà lọ́ọ̀yà agbẹjọ́rò tí ó bá sọ. So irú yẹn kò sí láì fi mẹ́ ṣùgbọ́n o mọ̀ pé lórí ẹ̀bi ló wà ìwọ ló jẹ̀bi o tún wá lọ gba lọ́ọ̀yà kọ́ lọ́mọ bọ̀ parọ́ ìwọ àti lọ́ọ̀yà wọn ẹ̀yin méjèèjì lẹ́lẹ́sẹ̀ níwájú ọlọ́ ǹjẹ́ tí yẹn bá wà ní itikaf sẹ́yìn tún lè jáde láti lọ gbọ́ lẹ́kṣọ̀ bí kan là èèyàn lè jáde òdo lẹ́kṣọ̀ tá a bá ń ṣe níbi tó wà nìkan ló lè gbọ́ ṣùgbọ́n pé àwọn ọgbọ́n wọn gbà fà kan bọ̀ wọ́n ní central mosque ló ti gbé wa òun ṣe itikaf bí ọba jáde ọlọ́ọ̀bẹ̀ itikaf rẹ ti já o in tó lè gbé èèyàn jáde nínú itikaf ohun tó bá yẹ pé ó fẹ́ gbọ̀nsẹ̀ ó wá sí tọ́lẹ̀tì níbẹ̀ àbí o lè dáná oúnjẹ ó wá fẹ́ lọ sí dókítà ńbẹ̀ ó fẹ́ lọ ra oúnjẹ tó fi sínú yàtọ̀ sírù nǹkan báyẹn kò sí tó lè gbé èèyàn jáde ńbẹ̀ èèyàn ó dùn síbẹ̀ títí tọ́jọ́ mẹ́wàá yẹn ó fi tí ó fi pé ẹnìkan kọ àdúrà kan síbi pé tá a bá parí àtáyà ànábì ní ká máa ṣe wípé a'udhu a'udhu billahi min adhabil qabr wa min adhabi jahannam wa fi wa min fitnatil mahya wal mamat wa min fitnati masiihid dajjal bẹ́ẹ̀ ni ànábì ní ká máa sọ wọ́n ní iṣẹ́ ìrìwà fún ẹ̀ríwà fún tá a bá ti ṣàtáyà ànábì ní ẹ̀dá tẹ́ bá ṣàtáyà ẹ máa wá sọ níbi nǹkan mẹ́rin kan ẹ máa wá sọ min adabil qabr níbi ìyanu sáré ẹ máa wá sọ min adabi jahannam níbi ìyájọ́ inú náà jahannama ẹ máa wá sọ níbi fìtínà téèyàn bá ń bẹ láyé báyìí ọlọ́run má fìtínà wa ẹlòmíì bẹ tó bá rí fìtínà yóò sì ní ìwọ ọlọ́run kó o sì pa òun ànábì ni ẹ máa wá sọ ọlọ́run kó sọ yín bí fìtínà ilé ayé bákan náà fitnatul mamat nígbà tí ẹ bá kú náà fìtínà ikú ọlọ́run kó sọ wá ń bẹ wà mí fitnati masih dajjal ẹ̀dá kan bẹ wọ́n pè masih dajjal yóò wáyé lọ́wọ́ kẹyìn ayé olójú kan báyìí ẹ̀dá burúkú ni ànábì ni ẹ wá sọ ọlọ́run kó sọ yín bẹ́ẹ̀ so a máa ń sọ lẹ́yìn àtàyà ìkànnì so ànábì ló sọ pé ká máa sọ kọ́lọ̀ kí okun wa lọ ṣùgbọ́n ẹni tó kọ kínní àwọn àṣìṣe wà níbi bó ṣe kọ́ o so kó correct ẹ̀ dáadáa ó kọ́ ní kéw but àwọn mistakes wà bẹ́ẹ̀ bóyá tẹ́ni ẹ bá tàbí àṣìṣe kan kí kó o ti pọ́n pọ́n tó kọ́ so abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí kó tó ẹni kọ̀ọ̀kan sọ́nà wa sallallahu ala wa sallam